ẹjọ ẹ má jàná wa mo fi jésù bẹ̀yìn. pẹ̀lẹ́ maria ya jésù mo fi jésù bẹ̀ mí o àwọn bíbù yìí kan ti kọ́ wà lálẹ́ jésù lọ́hùn náà kó tó ra sọ fún yín kó tó ra bàtà kó tó kọ́lé fún yín kí ló dé wò ó jésù bí sí báyìí o ó sì wà offline ṣe fún whatsapp ẹ kó lọ dọ́ọ̀bù offline message fún. jésù ẹjọ ẹ má jàná wa mo faná bíbẹ. wo wo fi sálàlà àlewà sálàm lọ́rùn lẹ́ o ṣé ànàbí mi desktop dèbí wa bá yín ṣáàjì àbí mo mọ̀ bá yín wo tẹ̀lé wúndò ọ̀gbẹ́ni wọlé kó kówó ní jáde a sọ lé yín sókun ní ìsìn ok náà ẹ gbowó dàrí ọ̀gá. ọmọ àlèwọ́ ló lè jẹ́wọ́ náà. èmi. kà dà fún. ọ̀gá kà dà fún yín. kí ló dé. sẹ́wọ̀n jáwọ́ náà ni. sọ́tò dùn ọ́ o àwọn ètò ìjọba méjèèjì yìí. ẹ̀mọ rétí rẹ àmọ́ òye tìrẹ tẹ́ ìwé owó jẹ lójú fírísà lọ ọ̀gá àgbowó náà. wọ́n dà wéwèé lé lóhùn o ẹjọ́ owó náà tà jẹ́yìn ọjọ́ wo ni ká kó wa. ẹ tọ́lá